Alugo, alugo àpò. omi gbóná ò gbọdọ̀ pẹ́ lẹ́nu. bẹ́ẹ̀ni rẹ̀ dákẹ́. àìsàn ọjọ́ àìsàn ọba ọjà. pè ní alẹ́ ìkún bá ọmọ rin ọmọ òfúra. bàbá mi. ṣọ́rọ́ wo eléyìí èmi ti jẹ ìdí ti. eléyìí ń ṣe kidnapping case mo báyìí mọ́tà lélẹ́yìn. nǹkan ti ṣẹlẹ̀ o sinima titun tẹ́tẹ́ gambling risk give and take tit for tat trading ọmọ sa orí ẹ̀ kan tó sẹ orí ẹ̀ tẹ́tẹ́ ni risk tó lè já sẹ́niwẹ̀ ẹ wo sinima titun tẹ́tẹ́ ó le jù suspense inú ẹ̀ yí bọ́bọ́ it's a thriller written and produced by mudukwe ọmọ salawu directed by asisi jaduade starring mudukwe ọmọ salawu kiki bakare victoria kọláwọlé ladifọlárin Akimogara, victoria Deboye, dada ọlásùnkànmí pẹ̀lú mi káyọ̀dé jerry ogunlẹyẹ darasimi ọmọsẹ ìjùwọn àgbọọlá tóyọsí akẹkọọ pẹ̀lú tó sì tèmi àṣìṣì jàdù adé tina òmùkọ̀rọ̀ jeremaya heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìtàpàkọ́lé ẹ̀ ní tẹ́tẹ́ kẹ́tùkú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí àmọ́ pé onírẹsì àti ilé ìtàpàkọ́lé ẹ̀ ní the wedding day méjèèjì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ní tọ́ba jáde <laughs> ẹ má gbà. tẹ́tẹ́ gambling lakọ́lé eléyìí o ó kọjá àfẹnuròyìn àwòtúwò ni mo fọwọ́ ẹ̀ sọ̀yà ká ọ̀làsùkò gbogbo egi télégbèdè bá fọwọ́ bà dídúródún. àwọn ará ṣọ́ọ̀bù kọ́. àlàáfíà ni mo wà. Ah, ah. ẹ ràn mọ́ ẹ pẹ̀lẹ́ mọ́. wọ́n lábúrò mi ló júwèé bí. bẹ́ẹ̀ ni mo rí nǹkan kan ni mo dẹ̀ fẹ́ fi tó yín létí òun ni mo wá bèèrè lọ ọ̀nà wájú ẹbí fún. ẹ kí ni bọ́ mo rí dáàdì mo ti rẹ. níbo níbo mo gbọ́ pé ẹ sọ pé ẹ rí dáàdì mi ń sìn bẹ́ẹ̀ ni ó sọ sọ ó ní àwọn rí dáàdi ẹ̀ níbi ẹ̀ níbo. orí o prison. prison. prison kí lọkọ mi ń ṣe bẹ́ẹ̀ mo dáràn. ẹ̀wọ̀n. ọkọ mi ò jalè kì í ṣèjọ̀gbọ̀n kì í lu jìbìtì kí ló wá ṣe débẹ̀. sọ àtúkọ tó gbé wọn débẹ̀ kó sọ wọn sọ wọn fún mi mi ò ṣe tẹ́ láti ìrànlọ́wọ́ tó. ó dà á dà fún ojú òdì ẹ jọ ẹ jẹ́ kájọ máa lọ bẹ̀ báyìí kẹ́ mú mi débẹ̀ ní prison ibi tán ló wà. ẹ wá fẹ́ lọ bẹ̀. màá lọ. <laughs> ó dà pé ẹ ti gbàgbé. pé ẹ̀yin lẹ fẹnu ara yín mọ wọn lọ síbi tó wà yìí. ṣé ẹ ti gbàgbé ẹ̀yin lẹ sọ fún wọn pé máa toko òrókòtò kó òrókòtò. àṣàkẹ́. Eh, wọ́n mú ah. yín mọ́lẹ̀ eh, ẹ gbọ́ jàre brọ́dà mi <sighs> ẹ jẹ́ kó mọ̀ tẹ́lẹ̀ àbí. pásítọ̀ ẹ jọ ẹ jọ ṣé ẹ lè mímí débẹ̀ lẹ́ni ṣá lè jọ débẹ̀ lẹ́ni please. sista mutiola. sá. ẹ kò lè ṣe é ṣe lẹ́nu. ah why why. because ó di thursday ká tó tó. ah thursday jí thursday ti jìnnà jù. ètò ìṣèrànlọ́wọ́ yẹn fún mi. nǹkan tí màá ṣe ni pé tó bá ti dọ̀la ọlá yẹn da ọlá gbogbo gbogbo ní kó lè kọ́ lọ. ṣé bàbá mi ah, jù mí. ah ẹ ṣé o. ah ẹ jọ ẹ ṣọ́ọ̀bù dáàdì mi lè rí lóòótọ́. orí kí ló ń ní tẹ Morakiyo Adéwálé. Okay. Morakiyo Adéwálé. sí Morakiyo Adéwálé. Ẹ jọ sá ṣé ẹ lè wá Adéwálé nìkan. Hmm, Adéwálé nìkan yes. adéwálé yẹn gangan ni orúkọ sọ́ni wà ní mọ́rákìyàn dáàdì mi nìyẹn. adé tí ó wálé pẹ̀lú adéwálé ò tún sí mi o. kò sí mi bóyá kí n bá mi tún wá mọ́rákìyàn yẹn nìkan. Ah, ah. ẹ ẹ tún wo mọ́rákìyàn nìkan ẹ jù. adéwálé kan ló wà nígbà yìí adéwálé tẹ́lẹ̀ wà mí ẹ̀kẹ́rẹ́ obìnrin ni Gétúbí adéwálé ni. kì í ṣe ènìyàn obìnrin kí ni máa yẹ orúkọ yìí ó dárúkọ yẹn tó ṣe lọ bẹ́ẹ̀ wọ́n dá Holy Spirit remind me. pásítọ̀ orúkọ wo yẹ tún gbàgbé báyìí. mo náà ní mo fẹ́ rántí ojú ẹ̀ mo dárúkọ mo dárúkọ àwọn náà dárúkọ kí ni orúkọ yìí ó. ẹ wo sá ẹ jọ sá mo need favour yín ni sá mi mọ̀ bóyá ẹ lè ṣe fún mi ẹ jọ̀ọ́ i'll be very very happy tẹ́ bá lè ṣe fún mi sir okay sir mo mo ní mo wò pé bí ẹ lè ṣílẹ̀kùn sẹ́ẹ̀ òyìn fún mi sir hmm? kí mi tiẹ̀ wọlé so that màá lè lọ check màá lè lọ rí wọn mi ò ní take time mi because táwọn ọgọ bá rí mi ọ máa tètè mọ. ká ṣí sẹ́ẹ̀lì fún ẹ kó wọlé. yes. màá láìkẹ́ ọmọ rẹ́díà kò ṣe tẹ̀lé kí mi jẹ́ kó wọlé sẹ́ẹ̀lì. ẹ má ẹ má miss good tó bá kàn lè ní orí ọ̀fẹ́ kò di dandan kó wọlé tó bá máa yọjú bàbá máa dọ́mọ ọmọ ọmọ náà máa dá bàbá mọ́. mo rò kó tí bá mi rí ìyípo ìṣiṣẹ́ sí ní ìfànà rẹ̀ àbí o ṣe gan pásítọ̀ tó lẹ́yìn bọ́jẹ́ pásítọ̀ ni kò yẹ kí n gbà lẹ́ẹ̀kọ́ jókòó tó yàn bẹ́ẹ̀ mọ́. ọ́fíìsà ẹ má bẹ̀rù mi ò bínú mi ò bínú ẹ fà máa lọ sẹ́ẹ̀. ọ́fíìsà. holy spirit take your madam holy spirit máa ṣí sílẹ̀ kò jẹ́ kó wọlé mo rò pọ́jú bá mi lóṣẹ́ sí yí ní rìbánà ni adéwálé kọ́ ẹ̀ṣọ́ babájámi ni nonsense. ẹ bóyá kò ṣe bàbá ẹ ní pásítọ̀ Rufus rí ní prison. nǹkan kan sọ fún mi pé dádì mi wà nínú prison yìí dádì wà ń bẹ prison tí wọn ò ṣe wá fẹ́ jẹ́ ká mọ̀ pé wọ́n wà ń bẹ yìí ní òye mi. ṣé wọn kí ló tó pààrọ̀ orúkọ. kò yé mi ṣé mi ni màá dáhùn ìbéèrè yẹn ni àwọn náà ló máa mọ reason tí wọ́n ṣe decide pé kó change orúkọ wọn tó dẹ̀ ṣe ń wo pé ká má mọ̀ pé wọ́n wà bẹ́ẹ̀. kí la fẹ́ ṣe sí báyìí. ẹ wo mọ́ mi èmi máa wá lọ sí church pastor Rufus ẹni o so that anytime tó bá ti ń lọ sí administration báyìí màá wá tẹ̀lé wọn màá lè fi yẹn rí dáàdì. èmi ò lọ sí ṣọ́ọ̀ṣì pastor Rufus kankan ah èmi ní ṣọ́ọ̀ṣì die by fire. mọ́mí ṣì báwa la mọ reason tá a máa fi lọ ṣe bí torí kéèyàn lè rí dájú. mo ní mi ò lọ mi ò lọ sí ṣọ́ọ̀ṣì die by fire kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀. mi máa lọ. mi ò rọ ẹ bẹ̀ o mi ò rọ ẹ bẹ̀ mo ń sọ fún ẹ sì pé mi ò rọ ẹ bẹ̀ mi ò rọ ẹ ṣọ́ọ̀ṣì die by fire èmi ò rọ ẹ o. ó dẹ̀ wá mi ẹ má bínú ẹ má wọrí ẹ jẹ ti jẹun. mi ò tí ì jẹun. kí lẹ fẹ́ jẹ n tó bá ṣe fún mi náà ni màá jẹ. òkè mo fẹ́ kí n lọ sí kíchìn kí bá yín ṣe kọ́tà kò ṣe é kí ló dé kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀ máa gbà mí kí n gba ṣọ́ọ̀ṣì die by fire lọ kí ló sọnù lọ́wọ́ mi tí mò ń wá kí ni mo fẹ́ ló ṣe mí kí ni mo fẹ́ ní mò ń wá kiri tí màá ní mò ń lọ sí ṣọ́ọ̀ṣì die by fire ah, mo dẹ̀ ń sọ ó dẹ̀ tẹnu mu mi lọ bí kọ́kọ́ kò sí tó sọnù lọ́wọ́ mi ayé kan ló wà kò sí tó sínú ayé o dé nìyẹn ìgbà pọ̀ lọ Àjàtọ̀kẹ́ lánàá ló pọmọ jẹ́ iye kanina manina iye kanina manina nune irú mẹ́ta ló bẹ láyé. kí ló ṣe lọ. Mọ́mí ẹ má bínú ẹjọ́ mo fún bá yín sọ̀rọ̀. Kí ló ṣe oṣù ni? Mọ́mí mi lè sùn ní ẹjọ́. Ní ẹjọ́ jẹ́ kí n máa lọ sí church àwọn pastor Rufus ẹjọ́. Ṣé o tó ti torí ẹ̀jẹ̀ mi nìyẹn? Lẹ́yìn tí mo ti sọ fún ẹ wípé mi ò gbà kó lọ síbẹ̀ pé mi gan ò lè tẹ̀bẹ̀ kí ni mo fẹ́ lọ ṣe bẹ̀ kí ló fẹ́ lọ mú bẹ̀ ìwọ gangan fúnra rẹ̀? mummy má bínú the only option tí mo ní láti wọ prison yẹn òun ni ti bá lọ sí church àwọn pastor Rufus and in that church ordinary member ò kò lè lọ kó ló kó lọ máa wọnú prison kó tẹ̀lé wọn lọ ṣe evangelism you have to be a member you have to be a member of that evangelism kíyàn tó lè jáde tẹ̀lé wọn lọ prison kí n lè fi yẹn rí dáàdi mo ní mission reason tí mo ṣe wò pé that's the only option tí mo ní láti rí dáàdi ni. èmi ọmọ tó dẹ̀ láàmú èmi mo bí ẹun tí mo bá fẹ́ ni kò bá mi fẹ́ o mo sọ fún ẹ wípé kó má lọ síbi kankan o ò lè lọ sí chọ́ọ̀chì yẹn ṣé wọ́n rí bí ẹ mọ́ bẹ̀ ibẹ̀ nìkan ní chọ́ọ̀chì wa ni. no because the only option tí mo ní láti fi lè wọ prison yẹn òun ni church yẹn if not mo ò ní máa yọ yín lẹ́nu ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ pé mo kì í bá yín ágé o mi hmm. ì ju èdè jẹ́ kí n lọ. kì í jẹ́ kó lọ sí chọ́ọ̀chì nígbà tó bá dé bẹ́ẹ̀ tán ọ̀tọ̀ ni tó máa bá lọ ọ̀tọ̀ ni tọ́mọ máa gbélé ẹ lọ́wọ́ ìgbà náà náà máa sọ fún ẹ pé àjẹ́ nìyẹ́ ẹ oṣó nìyẹ́ ẹ ẹlẹ́bọ lóògùn nìyẹ́ ẹ oníṣègùn nìyẹ́ ẹ adáhunṣe nìyẹ́ ẹ bá kiri oríṣiríṣi ìran náà máa máa rí. mọ́mí mi ò ah. tó bẹ́ẹ̀ mi kò sẹ́ni tó lè sọ gbogbo yẹn fún mi tó bá tiẹ̀ sọ fún mi ṣé mi máa wá bílíìfù ni àjẹ́ ni ìyá mi báwo ìyá mi tó bí mi tó wó mi dàgbà títí di bí mo ṣe tó yìí tí ò pa mí àá ah, ah, ló ṣe fẹ́ jáde tó bá ti pàjẹ́ ní iṣẹ́ ni ti pa mí jẹ ni mo mọ̀ pé mọ́mí ò kì í ṣàjẹ́ mo mọ̀ pé kì í ṣàjẹ́ mọ́mí wọn ò lè ever bá mi sọ in fact ọkọ tí máa fẹ́ gan-an tí ò bá ti lè fẹ́ yín mọ́mí mi ò lè fẹ́ ẹni tó bá fẹ́ bá mi ṣe tí ò bá ti lè fi ti ṣe ikú mi yìí lè bá wọn ṣe mọ́mí mo mọ̀ pé kì í ṣàjẹ́. Ah, mo ti lọ́la ah, ah, ó dà máa lọ máa lọ ìwọ ló mọ̀ ẹ yọ̀ǹda mi má lọ má lọ mi ẹ̀ ṣe ṣọ́tọ̀ ó ti tọ́ ó ti parí ó ti parí ó dà mí. wọn ò pé wọn ò sàn kan ń sómi wọn ò pé wọn ò dayọ̀ sí ìpẹ́ yé. ẹ pásítọ̀ ẹ ṣe gan ni àwọn ọ̀gá ń dá máa dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbòrò gbogbo ẹ ṣeun. ẹ kò tọ́pẹ́ sáà iṣẹ́ tó lọ́ọ́ ràn wá ṣe. bẹ́ẹ̀ ni iṣẹ́ tí Olúwa rán wa yẹn bíbélì sọ pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ lọ wàásù ìrere ọlọ́run nǹkan tí ọlọ́run rà wá fún la ṣe. all the same ẹ kú iṣẹ́ olúwa máa sábà and then ọmọ tí ẹ ní kọ́ mú wa màá yàn ṣọ́ọ̀pù mọ́ wa sí. ẹ ṣe lọ sir thank you very much sir. ok o. ó dàbọ̀ sá. ó mi ò máa rí dáàdì mi mi ò rí dáàdì mi wọn pásítọ̀ ẹ ṣọ́ọ̀pù dáàdì tèmi lè rí ṣáà. àwọn ni mo rí. pásítọ̀ ní ìṣòro. yes mi ìṣàlè ṣe wọn mú àwọn ni mo rí àmọ́ ó kàn ń yè mí náà lẹ́nu níbi òṣù tí wọ́n rí wọn láàrin wọn lélẹ́yìn mo ṣàjẹ́ ká ní omi ò dọ́tí. Ah, pastor. mr ojo ẹ ṣì lọ sí. ṣé ẹni tẹ́ ẹ sọ rẹ̀. àwọn gangan ni mr ojo àwọn ni. pastor. yes ẹ jọ̀ọ́ ẹ má bínú dádì tí mo pè ní mr murakiyo tẹ́ni pé wọn kì í ṣe murakiyo àwọn ni mo béèrè torí pé mi ò rí wọn ní àárín nígbà tá à ń give lectures. pastor. yes. mr daniel abiodun lè ń béèrè yes mr daniel abiodun ẹ orúkọ tẹ pé wọn lọ́jọ́ yẹn gangan ni ẹ àwọn dà. ah pastor mr daniel sí around by. ibo ni wọn wà. wọn di transfer wọn lọ bòmí. ẹ ti mi ta ah uncle ẹ jọ ṣé wọ́n máa ń transfer àwọn ẹlẹ́wọ̀n ìlú. yes ṣé wọ́n máa transfer wọn. sísá mi ó dàbẹ̀ ni kí mo ti rójú irin ibì kan. èmi no mi ò tí wá síbí rí o this is my first time. wọn kì í bá wa wá síbí rárá. Ah, èyí kọ́ lẹ fún wa ní búrẹ́dì àti two hundred naira níjọ́sí. bread lóòótọ́ ni èmi ni nice to meet you again ṣebí lọ́gbọ̀n kìíní báyìí tó ń kó yín lọ síbi tó ti máa ń ṣọ́pù yes èmi ni èmi ni nice to see you again mo sọ fún yín gbà wọ́n ní mama pray for you yes i'm still i'm still on it i'm still praying for you. ṣé bàbá ni Mr. Daniel. yes bàbá mi ni Murakiyo Adéwálé lórúkọ wọn bí mo ṣe wà yìí mo ti lọ́la Murakiyo lórúkọ mi he's my father mi ò mọ̀ gbàtọ́ change orúkọ sí kílẹ̀ pé Daniel mi ò mọ̀ gbàtọ́ change orúkọ sí. ṣòfẹ́ rí bàbá rẹ. yes please i want to see my dad please mo fẹ́ rí dájú mi i've missed him What if pẹ́ tí mo ti rí wọn last ẹ please help me. ẹ Oh, o lè rí bàbá why why ẹ gbọ́ mi dáadáa ẹ máa padà wá lọ́la pásítọ̀ tí ẹ bá ti dé ìgbà yẹn lọ́la kò lọ sọ́dọ̀ àwọn gọ́dà hmm. gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ dáadáa tó bá ti dé ìgbà yẹn lọ́la mm-hmm, mm-hmm, mm-hmm. sọ fún àwọn gọ́dà wípé òun bẹ̀rẹ̀ Mr. Daniel Abiodun kí ni mo sọ. Mr. Daniel Abiodun. kò kì ṣe Mr. amáfowó Morakiyo. Morakiyo calls. Listen, wà á béèrè Mr. Daniel Abiodun. No problem. Mr. Daniel Abiodun. Okay. Mr. Daniel, thank you very much. Mr. John. bread of my joint. Yeah. Bàbá ẹ̀ jẹ́ ń bẹ̀. Túndé, dáàdi mi jẹ́ inú bread tí mo fún yín lọ́jọ́ Wow, Jesus Christ. Ẹ ṣe gan, really appreciate you thank you ẹ ṣe gan ẹ ṣe gan èmi sunkún mi sunkún mo ti lọ́la sí gbogbo olóhùn ti yanjú gbogbo ẹ̀ sí gbogbo ọ̀rọ̀ bíbélì ni nínú gbogbo kí a máa dúpẹ́ sí ayọ́pẹ́ ti yọ ó yé mi mo understand mo understand díẹ̀ tí wọ́n mú ògbé búrẹ́dì tí mo rà lọ́jọ́ yẹn kí dáàdì tí máa jẹ́ inú ẹ̀. bí ọlọ́run ṣe tóbi tó nìyẹn a máa ṣe oore it's okay it's okay. bàbá ah, yẹn bọ̀ wọ̀rọ̀ pé òṣèré fẹ́yọ̀ ni mo òṣèré fáre ni. bẹ́ẹ̀ ni bó ṣe rí ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ ó yá ẹ máa wọ̀ ẹ máa nìṣó ní mọ́tò ó yá Pastor Davis ó yá ẹ jà lọ ẹ jà lọ ẹ jẹ́ ká máa lọ. ó ti tó o àbí kí ni gbogbo eléyìí tó ń ṣe yìí ohun tó sọ ni pé o ní ti fi dé ẹ lójú pé máa rí dádì ẹ lọ́la àbí bẹ́ẹ̀ kọ́. mo ti lọ́la. mami ẹ lè believe pé bread tí mo rà fáwọn ẹlẹ́wọ̀n yẹn dádì jẹ́ nú ẹ̀. Ah, ah. ó jẹ́ ń bẹ̀ báwo ni ṣe nítorí bàbá ẹ̀ náà ló ṣe rà àbọ̀ nǹkan ló gbé búrẹ́dì lọ fún mi no mummy ẹ̀rọ ti ọjọ́ tí mo bínú wá sílé pé àwọn ọ̀rẹ́ mi ní kí n bá wọn ra bread mo wá rá àwọn ẹlẹ́wọ̀n tó ń ṣọ́kù pé mo wá fún wọn bread àti chain tó tó fi ń bínú sí mi bọ̀bọ̀ tí mo fún ní bread ẹ̀gbọ̀gbọ̀ wọ́n mi mo rí lẹ́ni mo rí ní prison yẹn olówó sọ fún mi nígbà tó wà gbé bread yẹn ní prison gbé dáàdi jẹnu bread yẹn ṣèfikà ni pé mo ti mọ̀ máa ti rọ́ọ̀jẹ́ gidi máa ti rà fún wọn dádì mo mọ̀ pé dádì máa jẹ́ inú ẹ̀. ọpẹ́ ló yẹ kó máa dùn o ó yẹ kí inú ẹ máa dùn pé dádì ẹ jẹ ń bẹ nítorí tí ò bá jẹ ebi ni ò bá pa sùn ṣẹ́wọ̀n náà ti wá rí báyìí ó dáa kéèyàn máa ṣe oore oore lérè oore tó ṣe òun ló gbèrè ẹ̀yẹ àmọ́ tó bá di lọ́la torí mi náà yìí lè ṣe jíjí ẹ̀kan lọ́wọ́ wàá lọ fi wá nǹkan sí fún bàbá ẹ̀ wàá gbé lọ fún wa lè jẹun tó dáa. ìdè ìmọ̀kó tó ń ṣe ń sìn mí ìmọ̀kó tó ń ṣe lọ́wọ́ mi ò mọ̀ bóyá wọ́n ti jẹun àbí wọ́n ti jẹun. ó ti ti ẹnu mi ni mi ò mọ̀ situation tó wà ń sìn mi ò mọ̀ bóyá wọ́n ti jẹun látàárọ̀ mi ò mọ̀ bóyá bí ipa wọ́n ti. mo ti lọ́la mo ti lọ́la mo ní tó bá di lọ́la wàá gbóúnjẹ lọ fúnjọ mi ò fẹ́ jọ o ẹjọ́ ti sú mi o èmi ò tiẹ̀ mọ̀ ṣé Let's que ya la ṣé mo lè hug you ṣé mo lè hug you daddy can I hug you. This is you. Oh my God, daddy, what you? mi ò fẹ́ kó kó rí mi condition tí mo wà yìí. Daddy, as long as you are still alive, Tèṣù wà láyé, Tèṣù wà láyé, kò sí nǹkan tó lè Daddy, everything can still change. Ṣé yóò miss me? Ṣé fẹ́ rí mi ni? Mo miss ẹ, mo miss ẹ. Ṣókun láyé mi, ṣé kò dé tọ̀wọ̀ yàn fúrú báyìí? Ah, Daddy ó mà ti lé lọ́dún méjì báyìí tẹ̀tí kúrò nílé. mo ti lo ọdún kan lọ́dọ̀ àwọn tó jí mi gbé. jésù. kó tó di pé mo tún wá bára mi níbí ó ti sú mi ó ti sú mi ó ti sú mi mo ti lọ́la ó ti sú mi ó ti sú mi o. I'm just so happy to see you, Daddy ẹ mọ ọkọ tí mo máa ṣe fún i promise you pé bí mo ṣe rí yín láìpẹ́ láì jìnnà ẹ máa kúrò níbí and it's a promise and i will make it happen ẹ máa kúrò níbí láìpẹ́ láì jìnnà. thank you. láti mú mi tiẹ̀ sọ pé kí n. ọtún lọ́la. sá. ọtún lọ́la. sá. ọtún lọ́la. kí ló ní mo pè. láti mò ń gbọ́ yín tó sì fẹ́ máa wò mí bí. mo fẹ́ máa wá wò yín lójoojúmọ́. tó bá mọ̀ pé o fẹ́ máa wá wò mí o fẹ́ yọjú sí mi má dárúkọ yé ẹ mọ́. ah ok no, no problem mi ò ní dárúkọ mọ́ mi mọ́. mi ò fẹ́ kó dárúkọ ẹ mọ́. ok fine ok. ọmọ àtọ́jú wọ̀ náà. àmín àmín. ọmọ àtọ́jú ẹ̀ náà. àmín. Thank you.

Warden. Sir. Take him back to his cell. Yes, sir. sir. kí ló tún fẹ́ sọ àmì ẹlẹ́yìn padà bọ̀ lọ́la náà ọ̀làṣìwà ń bẹ̀ ṣùgbọ́n take him back to his cell. I'll come back tomorrow. Yes, sir, yes, sir. Please, please, let's go. I know you said that before. Let's go, sir. you are very free no ṣe é ṣe rárá but I was strongly advised ẹ get wọn ní very good lawyer a very strong lawyer hmm? we operate an open door policy here you welcome. All right, thank you sir. ayé yìí kúrò wọn ò pé wọn ò sọkàn mú sómi gbèmí débẹ̀. ọkọ lọ ṣẹlẹ̀ kìlọ̀ lọ́rọ̀ ibi àbí one week break lásán ọlọ. Ah, ah. nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ó ah. fẹ́ lọ break. ìkọlù ni one week break lásán gbàgbé kó tó lè ṣe gbèmí àdìgbò lọ gbádùn ara mi nà. ẹ jọjọjọ ṣó ti ní enough owó tó fẹ́ fi lọ break ni. àfihàn ẹlẹ́jà rẹ̀ kí ló ń ṣe ẹnu náà yìí. ó ti ẹ̀rẹ́ mi mi wá lè sọ títí December ṣá o. really. ah. Eh? láǹgbé jìnnà ó ti jìnnà ẹ wo wo wo má pariwo o ibi tẹ máa gbélé ti dé so therefore mi ìfẹ́ gbọ́ kankan lẹ́nu yín inside. movement wọlé lọ wọlé lọ. ó bí yẹn ṣe ń gbọ̀n bí adìẹ gólóbà ọmọọrọ mi ọmọọrọ mi ọ ti tà ó eléyìí. áńgẹ. ẹ. ṣé wọn pé máa ń jà ẹ. ọlọ. kò sígbà táwa jáde tá a rìn wọn kó wọlé. ọlọ. ọmọ bá ṣe nǹkan ṣe nǹkan la wa ó ṣáà mọ. bẹ́ẹ̀ tí ẹ rí. ó bàjẹ́ ó bàjẹ́ tí final destination ọ̀nà wa. àwọn lè ti dowó. owó ló dé yẹn o. wàláì nógo èrìà. owó la kó wọlé yẹn. Ah! a máa bí happy ká máa bí happy ló lọ́kùn báyìí o. kò sóhun tójú onírí sóhun tójú onírí tán èèyàn. àyùlọ ìṣìkò bọ́ sínú ẹ̀dá rẹ̀ ọ̀tọ̀ tí wọ́n wá ní ọ̀wà lọ ìlú ẹ̀ṣẹ̀ ìṣímọ̀tọ̀ òṣì tó tọ̀ káàkiri. tọ́ba tún bí ẹ̀rí tó sọ fún kó fẹ́ tọ̀ kó jẹ́ pé tọ̀ ẹ̀bẹ̀ ló máa gbàdọ̀rùn. gbogbo kò sun ni má bẹ̀ mí sùn ìwà wo máa fi gbọ́. Oríwèrè adélégbò ẹsẹ̀ máa ra ni ògbèrè wọn. ó gbọ́ kó sùn. kíni ah! kíni ah! ìwọ wèrè. ọmọ ìyá mi ṣé orí too much of delay yẹn olú máa ń fa ayá wa o. mo ti sọ bára ayé kọ́ yẹ ká búṣà àwọn pípù yìí pápápá kí ni mo sọ fún ẹ pápápá. ẹnu ẹ sàn jàre o máa ṣo máa ń ranjú gan máa ṣo pọ̀ nǹkan ló ní ìdòwò ṣòro èmi tó ń wò yìí mo ní ìdòwò ju kí n kan lọ Ọlọ́run. lẹẹkíà àwọn tó ń gbé lẹkí náà ń pè bẹ́ẹ̀ lẹẹkíà tó bá ti gbé lẹkí wọn lè pè é lẹkíà. wọn máa ń gbé mi dé bẹ́ẹ̀ ṣá Ọlọ́run. ó yá mo ti dùn.

All right, two. Release the captain. Two, release the captain. Ah, they're here. All right, all men say. Yes, sir. All captive released. Yes, sir. Everywhere is clear, sir. Okay, move it. Move it. Move it, my friend. Move. Move. Move. Move. Move. rò pé mo bá ṣeré. Ah, àwọn ọ̀rẹ́ mi ti tọ́lẹ̀. rò pé mo bá ṣeré. ilé ìdá ṣe yóò dà. rò pé mo bá ṣeré. alága máa ń yìnbọn mu àpẹlú yóò. máa fọ ẹsẹ̀. Ah. ilé ẹkùn ẹ̀kọ́ àbígé lọ́lọ́run porúkọ ẹ̀. aláya mi ti sọ fún yín mẹ́kún lórúkọ mi àwọn tó ń mọ̀ gan tó máa fẹ́ ayélé mi ní gbòòrò náà máa ń pariwo mẹ́ẹ̀kún wọ́n máa ń fagùn. ẹ̀ẹ́ ó dẹ̀ máa mẹ́kún yẹn ṣó ti ṣetán àti sọ̀rọ̀ ń sìn àpòfẹ́ ká ṣeré ọwọ́ díẹ̀ sí. aláyé àmọ́ àyẹ̀ká ti ṣeré ọwọ́ kankan mọ̀ àwọn èèyàn yín ti ṣe nǹkan fún mi gan o kò ń ṣe bí ṣe débìrè nǹkan ti ṣe mí gan ọlọ́run ọba ń gbọ́ bàbá erébíọ́dún lẹ́ẹ̀ni ẹ ká tèkẹ́ yìí sí pẹ̀lú bàbá jí sọ fún yín pé màá jẹ́wọ́ fún mi bóyá kan ṣoye kan fèmí ẹ kémi rí lábàánsì lórí ìdùn àti gbọ́ ti bá rí lábàánsì lórí ìdùn kò sí kọta ìbílẹ̀ mi tì ní sọ fún yín. ọ̀rẹ́ wa ṣòro pa wá ṣeré ń bì mí ò bá ṣeré ń bì rárá o ṣé o ṣetán àti sọ̀rọ̀ àbó òṣetán àti sàlóúnjẹ lábàánsìn. àlàyé nǹkan tí ń sọ fún yín tèmi yé mi o tí bá kọ̀ lè yín lábàánsìn lórí ìdùn ọ̀gá yín ló ń jẹ́ lábàánsìn àlàyé ṣàbálẹ̀ mọ̀ pọ́gà yín ní lámbàṣe ní ìjọba múnimógún. ọ̀gá yín wo ni lábàṣe. ṣubú alaba yàtì tí bá kọ́ọ̀kì ṣubú alaba lórí ìdù tí kọ̀ rárá ayé tó kọ́ dùgbò bá ikọ̀ tẹ́ tún bíi lọ́wọ́ mi gan máa tún gbé yín débẹ̀ aláyé ẹ kọ pé lábàṣe wa ṣé bọ́gà yín ni. ṣubú alaba. ọlọ́run. mm inspector why did all the Jawan office mi just like that what happened. ẹ má bínú sá ẹ sá òkúta ẹsìn ẹsẹ wà níta sá. ah what do you mean kókù tí mo sí irú ọ̀rọ̀ wo nìyẹn òkú wo ni mo sí ẹsẹ̀ kí ló jáde. ẹ sá àárẹ̀ ìdọ̀ gbàmíkún ní ìjẹta sá bẹ́ẹ̀ ni sá. ó gbàmíkún. bẹ́ẹ̀ ni sá. báwo lẹ ṣe mú Eh, ẹ ìkan lára àwọn victims tí mẹ̀kún kó jọ síbẹ̀ òun ni wọ́n tíráàkì line lati headquarters sá immediately rẹ ni wọn ti send signal sí wa òun lọ̀gá fi assemble wa pé kalori di bẹ sa. ọ̀gá yín wo nìyẹn o kí ló lè ṣẹlẹ̀ táyà ní jẹ́ kí mò ń pa then ta ló lè di tìmù yẹn. supo supodari. supodari. wàhálà ti ṣe ni. supodari. supodari ni you know what ṣe mẹ́kàn ti sọ kankan. ẹ kò kò tí ì sọ kankan tó nítumọ̀ nǹkan tó kàn tẹnu mọ́ ni pé òun ó dìgbà tóun bá rí yín kóun tó sọ ẹ̀ nẹ́ẹ̀. ó ní tóun bá rí mi lọ́wọ́ tó sọ̀rọ̀ you know what You lè him alone. ní I know what to do náà ìwé ò lè máa lọ tiẹ̀. sukudari ṣé kò sí tí mo rí ẹ lọ́fíìsì mi. ọ̀gá ṣẹ́rù ń bá yẹn àti rí mi ni àbí kí ló dẹ̀ ń ah, gbà. Ah, ẹ̀rù bíi ti báwo mọ̀pọ̀ máa kí ni mí náà kí ló fẹ́ gbà mí lẹ́rù nǹkan tí mo kàn ń wò ni pé èmi ń kọ́jú láti lọ sí mítì tí mo fẹ́ lọ mo kàn ń wò pé ah, nǹkan tó máa lè gbé ẹ wá sí ọ́fíìsì mi yẹn òun ni mo ṣe ní kí n but there is no problem all right uh, ọ̀gá mo wà lórí case kan ni and i will be needing your assistance òní mo ní kí n wá bá yín fún. you know already pàjọ wà fúnra wa ni i will always assist you where you need me but ó ní very important meeting kan tí mo ní ní state headquarter mo dé gbọ́dọ̀ wà ń bẹ̀yìn sí so document yẹn ni mo ń ṣàjọ. ọ̀gá that won't be necessary anymore mo ti sọ fún commissioner wọ́n dẹ̀ ní kí n wá bá yín that's why i'm here right away. so you can do anything without telling me now you just call the commissioner. ọ̀gá okay, you are under arrest. with due respect sir. Uh, Supodare. And uh, gentlemen, you're also an accomplice. So yes, move. So, uh, it's, see, Supodare, I sọ̀rọ̀ láàrin ara There is how we can, you know. Tẹ́ bá dé ọ̀dọ̀ commissioner, you can discuss that with him. jáwà dáadáa uh, quick one Daniel wà lára àwọn tí gọ́ọ̀mẹ̀ntì wà ń bẹ release pé kó máa lọ láyọ̀ àtàlàáfíà. bó bá ṣe wù lẹ ṣe lè rìn so ẹ free láti máa bọ̀ Nàìjíríà as soon as possible. case here. ṣé lóòótọ́ ni ajá mọmọ tiẹ̀ fọ́nà mú. ó mọ tòdò ọ̀yà kì mọ́lẹ̀ you are one bad apple ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí wọ́n máa ta ìdọ̀tí àti ẹrọ̀fọ̀ sí ara police force and I promise you you are going to face the wrath of the Lord. Yes. yìí burú wọn kó rí ẹni kó níyàn o ibi tá a fojú sí. Si ọ̀nà ìgbà bẹ̀ lọ. ara ti pèsè jẹ́. ara ti pèsè jẹ́. mo ní ibi tá a fojú sí ọ̀nà ìgbà bẹ̀ lọ. ọkọ mi. my in-law <laughs> àná mi tó ṣú ọ. Hmm ẹ̀gbọ́n mi kí ló ṣe yín. So I'm now a free man at last. Mr. Daniel Abiodun, you are under arrest. Ah, no way, no way, ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n. Má yín lọ. Ṣé bí ẹ̀yin lẹ sọ pé ká máa bọ̀ yí everything is settled? Kí lọ́n kejì yín sọ yìí? Ẹ bá wọn sọ̀rọ̀ mẹ́rin. Ah. Ọ̀ká ti fún. Bẹ́ẹ̀ni ọ̀ká ti fún. Wọ́n mú ẹ padà sínú ẹ̀wọ̀n tó ti jáde padà. No. Ah, ẹ máa padà síbẹ̀. Kọ́f so you under arrest. ẹ̀gbọ́n má ṣe báyìí. oya yes oya move. má yín lọ. yes move. sọmọ àwọn máa mú mi lọ ni. move. ẹ ẹ ẹ jọ ẹ mọ kó tó ń ṣẹlẹ̀. oya move oya move. wọ́n ti mú mi lọ mẹ́ẹ́. mi mọ̀ bá mi pa èmi kọ́ èmi. oya move move. ee olóko. pẹ̀lẹ́ ẹ padà ẹ kúrò dẹ̀ lẹ́sẹ̀ ń béèrè. ta lè ní béèrè inú ilé mi. bẹ́ẹ̀ni. ìgbà wo ló gbà wọ́n sí mi. Ah, ó ti ṣe díẹ̀ o. ó ti ṣe díẹ̀ nǹkan tó ṣe mọ̀ mí nìyẹn èmi tí mo ní ilé yìí èmi ni. ilé yìí. sílẹ̀kùn fún mi. ẹ wọ ẹ padà sẹ́yìn ẹ padà sẹ́yìn ọ̀gá yìí nílé yìí wọn ò sí nílé so abẹ́ta kẹ́ ẹ lọ rí wọn tó ti yé àwọn lè máa pè mí pé ó yá o kí n ṣí géètì fún ikẹ̀ tó wọ bí. ti bá fún yín náà kù ọbẹ̀ gbàjẹ́ lẹ́nu mi. Ah, mo rí rí so mi ò ní lè wọlé ara mi mọ́ ọ̀gá kan ló gbà wọ́n síṣẹ́ nínú ilé mi kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn. Eh? ibi hmm. hmm. hmm. ẹ wo bó ṣe jẹ́ nìyẹn ò bọ̀dá mi nígbà tí mọ́mì kú òkìkí kàn gan-an àwọn àbúrò yín báyàwó yín fa wàhálà wọ́n wá ta gbogbo nǹkan tẹ́ fi sílẹ̀ nítorí kí ìyá Mọ́tilọ́lá má bàa padà wá bọ́dà Ráúfà tó lórí ẹbí lọ́ta gbogbo nǹkan tẹ́ ní even wọ́n tún ta ilé tẹ́ kọ́ fún mọ́mì pàápàá. wọ́n ta ilé tí mo kọ́ fún màmí. bẹ́ẹ̀ni wọ́n ta ilé tẹ́ kọ́ fún màmá. níbo ló wá sí màmí sí. Ah, ìtẹ́ lọ gbé màmá lọ o. ìtẹ́ ló ń lọ sí mọ́mí yín sí. ìtẹ́ ló ń sí màmí sí. bẹ́ẹ̀ ni bọ̀dà ìtẹ́ ni wọ́n sin mọ́mí yín sí. ṣùgbọ́n ẹ wo mi bá wọn lọ́wọ́ ń bẹ̀ o mi ì dẹ̀ bá wọn pín nínú gbogbo owó tí wọ́n pín nítorí lọ́kọ mi ni mo wà tọkọ mi dẹ̀ tó mi. Hey ẹ wò bọ̀dá mi ẹ má rò ẹ jẹ́ ká wọlé ẹ jẹ́ ká wọlé kẹtì ẹ̀ jẹun bọ̀dá mi. ó ṣe ó ṣe. ẹ pẹ̀lẹ́. kórí ọkọ ayọ̀ o. ìbá sọ pé báwo kú lè jà kí ló ṣẹlẹ̀ gangan tó ń wọ ẹkún mi báyìí ẹkún eléyìí ó pọ̀ o ó ti fẹ́ sú èmi o àkílódé. mọ́mí mo lọ sí prison ìgbà tí màá débẹ̀ mo bèrè Daniel Abiodun ẹni tó mú jáde sí mi ò ṣe dádì ó kàn jọ dádì ni o kò ṣe dádì o. ìwé lòun wá wà. wọ́n sọ fún mi pé wọ́n ti restore orúkọ wọn pé wọ́n ti release dádì three days ago. mo ló wá gbà lọ. kò yé mi wọ́n ti release dádì mo ti wá wọn káàkiri mi ò rí wọn mi dẹ̀ mọ̀ bí tí mo fẹ́ wá wọn sí mo ń sìn. mo dẹ̀ ti fún dádì nọ́mbà mi láti jẹ tayẹ̀ ẹ̀ lè fi ní pé dádì ò pè mí mi dẹ̀ ní nọ́mbà mi ti ẹ̀ ìbẹ̀ mo fẹ́. ẹ wo wá fara ẹ balẹ̀ ọ̀rọ̀ ti sọ rẹ̀ nígbà náà ó ti níyànjú olóòtú fún dádì ẹ̀ ní nọ́mbà yẹn ẹ ìgbà tó bá ráyè á pè yẹ. ó pè mí láti jẹta tó ti rìlíìsì wọn. ó máa padà pè yẹ náà ni. mi ìjà máa fi tọ́wọ́ báyìí mi ò mọ̀ bóyá wọ́n ti jẹ́. wọ́n tọ́ fi ẹ̀mí sílẹ̀ o. kí ló ṣẹlẹ̀ kí ló dé gangan náà. what is wrong with you. lọ lọ sóúnjẹ fún mi ebi pa mí jàre. ẹ fẹ́ jẹun. lọ sóúnjẹ fún mi ebi pa mí. iṣu ni kò bẹ́ẹ̀ lé ná. ó dẹ̀ wá sunkún ó dẹ̀ sẹ́kún di góòlù mọ́ra ẹ̀ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gangan náà. gbá ògo kó gbá yìnyín jáwọ́ títóbi agbára nínú ayé ìránṣẹ́kùnrin ká lè máa yàn ká lè máa gbé ọ̀gá jésù olúwa wá. àmín àmín àmín lórúkọ jésù. Jesus hallelujah hallelujah dìde ẹ jókòó ẹ pẹ̀lẹ́. yes ma. Hmm. ẹ kú ogun àjàbọ́ ẹ kú ogun àjàyè. Hmm. Hmm. Sound. What about this? Hmm mẹ́wàá ṣẹlẹ̀ ní túnúyàn ajá mi tó lọ sílé ẹkùn tó pọ̀ ni tòmí tọpẹ́ ojú ọpẹ́ lọ. ẹ pẹ̀lẹ́ nǹkan tẹ̀ ń gòdù àmọ́ ìyàwó yín àtọmọ yín. protest ẹ má jẹ́ ká lọ síbẹ̀. lọ́nà. mi ò níyàwó mi ò bímọ mi ò tẹ̀ bímọ pàápàá. ẹ níyàwó. mi ò níyàwó. ẹ lọ. ohun tá a mú mi rí ni pé ẹ níyàwó ẹ lọ. àmọ́ tẹ́ bá wá ṣe tán o láti bọ́ nínú ogun tó jẹ̀yìn àtìdílé ẹ̀ sọ ibi tíyàwó yẹn tó ń lọ. tí mo lọ́mọ pé fún pẹ́sì. ọlọ́run ọlọ́run dábàá mọ nǹkan tí ibi péjú ṣe fún mi lọ́jọ́ tí gbogbo àjálù tó bá àyà. ẹ tún ti ń jáde ni. Ah, ẹ mo tẹ̀lé rò pé mi ò ní jáde tẹ́lẹ̀ ni. alábí ló pè mí o ó ní kí n tètè máa bọ̀ kí n yọjú sóhun ọmọ ah. ní fẹ́ lọ rí. clubhouse lẹ́ lọ báyìí. of course. ok anyway ṣé ẹ̀ṣẹ̀ àgbàgbé wípé ọ̀la lọmọ yín padà sí school ó dẹ̀ sọ pé òun máa jí lọ láàárọ̀ ni owó school ẹ̀ ń kọ́ báwo la ṣe fẹ́ ṣe. wàhálẹ̀ pọ̀. Ah, bẹ́ẹ̀ni wàhálà ẹ pọ̀. wàhálà mi pọ̀ lórí owó sukú ọmọ. gbogbo fínilẹ̀ jàre ah, ah. gbogbo sukú ah. kan. àwọn fínilẹ̀. kì í fi yílẹ̀ báwo ni owó sukú ọmọ ṣé ṣé ò ní dá ọmọ lóhùn ni wọ́n rà kí n lò. mo fẹ́ pa mí ni. mo fẹ́ pẹ́ ṣọ́mù ò ní lọ sí sukú mọ́ ni. ṣé yìí ń wọ́jọ́ owó lọ́nu ilé jọ ṣé mo ní kó ra aṣọ fún mi ni. mi ò sọ pé kí n rà. ṣé mo bèrè owó góòlù lọ́wọ́ ẹ̀ ni. àṣọ ẹ ẹ mọ̀jú bíi lọ gbà ó ni mo sì kókàn fún ẹ owó owó owó every time ṣe fẹ́ pa mí ni. ìwọ tó fẹ́ kú dà wàá sọ bẹ́ẹ̀ o fún ọmọ ẹ lọ́wọ́ léwé sí tó bá jáwọ́ lórí burúkú tó ń pè ẹ́ bébì ń ta àwọn tó bá bèrè owó wàá kó lé wọn lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́. tó bá lọ àlọ́ rámìrámì láàrin ẹnì kó rábò ní bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wàá tó kó òrókò tó kó òrókò tó ni bó ṣe ń lọ yẹn o gbọ́dọ̀ padà sínú ilé yìí kó máa lọ bẹ́ẹ̀ ni kó pọ̀jù kó pọ̀jù kí ló pọ̀jù kí bàbá ẹ̀ fún ẹ lọ́wọ́ tó máa mú lọ sí skul ó ń pèdè èdè burúkú fẹ́ mi lájọ wà lẹ́nu ẹ̀. ṣebí tó bá pa mí ojú àwa lẹ̀. ẹbí ò ní pẹ́. ẹ pa mí àníkẹ́ pa mí. àmọ́ bó ṣe ń lọ yẹn wàá tó kó òrókò tó kó òrókò tó ni bẹ́ẹ̀ ni mo sọ lẹ́yìn ọdún méjì tó bá dé wọ́n á máa bèrè lọ́wọ́ ẹ ò ní lè sọ. o ti ṣe pé o ti ṣe pé àbí. ẹgbẹ́ ló wà yẹn. o kì í ṣe ọlọ́run. èmi ò ṣe ọlọ́run. ìwọ́dọ̀ ń bẹ kó o ṣe ọlọ́run ẹ fi tó kù lẹ́kọ̀ọ́ lọ́run. ọjà kò kájọ fi lọ́lọ́run lọ́wọ́. ọlọ́run àwa fìyẹ̀ jẹ́ wọ́n lọ kó máa wèrè kọ́ńtà ṣé kọ́mọ mi wá jẹ́ tẹ́jì sínú ilé ni kó pọ̀jù kó pọ̀jù kó pọ̀jù èyí tá a fífọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ́rọ̀ ẹ̀ ó ti ó ti bàjẹ́ mi kí débi tá a fífọ́ gbàlọ́ gbàgbà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo èyí tí mo wí yẹn arọ ti rọ̀ mu. ọjọ́ tá à ń sọ yìí ni èbí péjú ló fi èpè sìn mí ipe máa tokoroko dokoroko tó ipe lẹ́yìn ọdún méjì tán bá bi mí pé kí ló ṣe mí ẹkún ni màá fi dà wọ́n lóhùn mọ́mí bẹ́ẹ̀ náà ló ṣe rí gbogbo nǹkan tó sọ pátá gbogbo ẹ̀ ló wá sí ìmúṣẹ pèsè kò lè lọ́jọ́ náà ọwọ́ àwọn ajínigbé ni mo bọ́ sí àtọ̀dọ̀dọ̀ ajínigbé mo gbàdé wọn i could not go fi ta ìlú after two years. ọba tó wà nù mí jẹ́ gbogbo nìkú. ọ̀hún tó ṣe after two years mi ò mọ bí ṣe dé bí prophetess. àmọ́ síbẹ̀ ìwé mímọ́ sọ nínú ìwé sáwọn one five verse two ó ní kí ni àwọn kèfèrí máa ṣe wípé níbo lọ náà ti wá wá hmm. sà tí wọ́n bá ṣe yín lójú ẹ̀mí tí wọ́n bá ṣe yín lójú ara hmm, ẹ mọ̀ pé Ọlọ́run fi yín pamọ́ ni ó fi yín pamọ́ gidi gan ni fún ògo ọjọ́ iwájú ǹjẹ́ mo lè rí ìyàwó yín àtàbúrò ìyàwó yín kẹ́ mú wá síwájú Olúwa mi báyìí ó jágàté kò jágàté ó fẹsẹ̀ méjèèjì kára wọn ó lọ jágàté kò jágàté o. mo ti dáadé. <laughs> wọ́n lè pè mí kí wọ́n gbé yín oh my god my <laughs> daddy is here. So you are finally back. Oh, oh I've missed you. I've missed you. Oh my God. Adéwálé. Adéwálé. Èmi náà ni. Èmi náà mi ò kú sọ̀rọ̀. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ibi ló ń ṣẹlẹ̀ bó bá kọjú sí ẹ kó tá. Ah! ibi omi ibi omi ó ṣe tó tó yìí ó dẹ̀ wo ṣùṣù ó fi ara balẹ̀ ọkọ̀ ẹ̀ balẹ̀ ó ṣe tó tó yìí ní sàkánì nígbà tó pè mí wípé ó ṣẹ́yún ibi wù mí ó ti fẹ́ kú kí tó débẹ̀ dí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí jó tí ẹ̀ fà sọ fún mi pé èèyàn báyìí ló fún ẹ lóyún ó dẹ̀ wo tuntun ó dẹ̀ ṣe lè fún mi kí lè ṣe mí ẹ gbà mí ẹ ibi báyìí ni ẹ là mí kalẹ̀ ẹ. tẹ ẹ jẹ́ ká fi bẹ̀rẹ̀ sílẹ̀ ibi òun mi ìgbà wo lèmi pẹ̀lú ìjọ náà ṣe pọ̀ débi ipò máa lóyún ìbí wù mí ìbí wù mí. àti ọkọ yìí fọlọ́ fún mi lóyún o èyí dẹ̀kọ́ lẹ́sẹ̀ yìí fún mi ṣùgbọ́n torí kí dókítà lè bí tì mí mo ṣe sọ fún ọ pé ọkọ yìí ló fún mi lóyún láìmọ̀ pé dókítà fúnra ra wọn ní nǹkan tí wọ́n lọ́kàn. báwo ni ọba ṣe dọ̀dọ̀ tó bá jẹ́ pé adédìran wà lórí ìjókòó kó pè mí kó pè mí kó sọ fún mi ẹ̀ṣẹ̀ tí bá ṣe tó fi balẹ̀ ayé mi jẹ́ dé báyìí tó fi balẹ̀ ayé mi jẹ́. ẹ̀ṣẹ̀ wọn ẹ ṣe wọn rárá torí wọ́n ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún mi. ìbí wù mí tí n bá ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ látàárọ̀ ó dàbí àlọ́ àpamọ̀ ọ̀nà wo ni ẹ̀gbọ́n ẹ̀ gbà ṣe. so ṣe fẹ́ sọ fún mi pé gbogbo yín kọ́ lẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ adéwálé múrákìyọ. o nífẹ̀ẹ́ adéwálé múrákìyọ ẹgbẹ́ ẹ̀ ni gbogbo àmọ̀ pé múrákìyọ ń fẹ́ èwo ni iyì tó tún wá dà sílẹ̀ kò yé mi o. <laughs> ṣe fẹ́ gbọ́ mo lóyún fún Muraki ah. o. irọ́ ni o. irọ́ ni kí ni ṣebí torí ẹ̀ láǹtí mi ṣe fárígá tó ní mi ò lè bímọ fọ́kọ òun tó mú mi lọ sọ́dọ̀ nọ́ọ̀sì abẹ́lé tí ìyẹn yan oyún fún mi tí mi ò lè bímọ mọ́. Ah. <sighs> ìwà ìkà ní ẹgbẹ́ ẹ̀wù fún ẹ yìí o àmọ́ ṣá ṣé òun pé o lè gbẹ̀san. lọ́nà o. o ṣe wàá lé ẹ̀gbìn ẹ̀ kúrò nílé wàá gba ilé lọ́wọ́ ẹ̀. báwo ni o. ṣe máa ṣe yẹn. lọ bá Mọ́rádì yọ kó o sọ fún mi pé ọmọ tó wà lọ́wọ́ ẹ̀gbìn ẹ̀ kì í ṣe ọmọ ẹ̀ ah. ọmọ àlè ni wàá bá wá àwọn orúkọ ọkùnrin tí o ti fẹ́ rí tí gbogbo á mọ̀ wàá wá sọ fún un. sọ ọ̀kan fún ẹ tó ń bá mi jiyàn wọ́n try ẹ̀ òwò adé bá ń bẹ bàbá ¿Eh, mi ń bẹ. Eh, kí lẹ fẹ́ mu. èmi ò fi nǹkan tí máa mu sílẹ̀ o mo ní important meeting tí fẹ́ attend sí láàárọ̀ yìí nítorí bó ṣe ń kọ́ mi lójú wípé nǹkan tó fẹ́ sọ fún mi wà very very important ló jẹ́ kí n máa kánjú bọ̀ nbí so nǹkan tó bá fẹ́ sọ sọ ní kíá kí n lè máa bá tèmi lọ. ẹ má bínú rẹ dájú mi ti lọ́la. ìtumọ̀ kí ni omi bàrẹ̀ kí ló ń pẹ́ lẹ́rìn náà ṣé nǹkan tí wàá ṣe ń bí láàárọ̀ yìí nìyẹn èwo ni dájú mo ti lọ́la tó ń tó ń tó ń sọ sọ nǹkan tó bá fẹ́ sọ náà dájú mo ti lọ́la ṣó ń gbọ́ yẹn nìyẹn fi ṣe mí láàánú ni pé ẹ ti use mo orúkọ yẹn. ìtumọ̀ gbogbo kátikàti tó fẹ́ máa ṣe láàárọ̀ yìí màá dìde màá máa lọ o tó tọ́ ni màá dìde màá máa lọ o. bàbá Motílọ́lá tó ń pè yín náà ni. Hmm. kí ló ṣe kí ló ṣe bàbá Motílọ́lá. ẹ̀yin kọ́ lẹni Motílọ́lá o ẹ̀yin kọ́ lẹ bí Motílọ́lá ìbànújẹ́ ọkàn dẹ̀ ló máa jẹ́ fún yín tẹ́ bá mọ òótọ́ ọ̀rọ̀ tó wà ń di ẹ̀ ṣé ìwà ọmọbìnrin yẹn gbádùn kí ni gbogbo rádaràda tó wá ń pè mí fún láàárọ̀ yìí. ẹ wo ìbànújẹ́ ọkàn òun ló máa jẹ́ tẹ́ bá mọ òótọ́ ọ̀rọ̀ tó wà ń di ẹ. èmi wọn mi ò ráyè rádaràda láàárọ̀ yìí o ti gbọ́ mo sọ fún yín pé mò ń lọ sí important meeting so kí ni gbogbo ìbànújẹ́ ọkàn tó fẹ́ máa fún mi lọ màá dìde màá má lọ. ó dáa ẹ béèrè lọ́wọ́ àǹtí mi pé ta ló jẹ́ ọládélé adésínà ṣé mi ò wá jẹ́ ẹni tí mi ò mọ̀ ṣé ọládélé jẹ́ ẹni tí mi ò mọ̀ ni ọ̀rẹ́ àǹtí ẹ̀ tó ń gbé ń gánà gan ni. àǹtí mi ti gbé yín mọ́ra èkó yìí ni gbogbo ọjọ́ wà èkó yìí òun ló ń gbé. èkó ni ládélé ń gbé. bẹ́ẹ̀ ni kódà òun ló ni mo ti lọ́la àǹtí mi gbóyún ẹ̀wà báyìí ni nígbà tí ọládélé bẹ̀rẹ̀ sí ní pè wọ́n bóun fẹ́ gbọ́ ọmọ òun ọwọ́ mi báyìí làṣírí yẹn ti sí. Is this a joke? ṣé mo wá lè parọ́ fún mi? lókè èmi ò rùn mi ò mọ̀ bóyá wọ̀ pẹ̀lú àti ẹja tó bá yẹ pé ẹja àá mọ̀ bá ṣe máa kó sáàrin yẹn but gbogbo eléyìí tó ń sọ yìí are you sure of it. hundred percent sure. èmi kọ́ ni bàbá mo ti. bẹ́ẹ̀ni. ọgbọ́n yìí mo ti wá bá mi. ṣé mo wá máa parọ́ fún yín ni. nǹkan tó dẹ̀ ń sọ yìí dẹ́ lójú bẹ́ẹ̀ni. wípé mi kọ́ ni bàbá mo ti. mò ń gbọ́ mò ń gbọ́ mò ń gbọ́ ẹ. hello hello ah, kí ló ṣe fóònù ọmọ kí ló ṣe fóònù ẹ̀ náà ah, wọ́n á dà mí láàmú jàre. doctor kí ló ṣe fóònù ẹ̀ gbọ̀ngàn ó dẹ̀ reposition ara ẹ̀ tó bá jẹ́ network ni change position ẹ̀ now oh get me worried now gbogbo nǹkan tó bá ti sọ pé kí n ṣe ni màá ṣe kí ni ìwọ fẹ́ kí n ṣe. ṣé ó dẹ̀dẹ̀ lójú pé tí n bá ti ṣe nǹkan tó ní í ṣe yẹn kò ní sí wàhálà òótọ́ ọ̀rọ̀ máa farahàn. gbogbo nǹkan tó dẹ̀ sọ yìí ó dẹ́ ẹ lójú ṣá. ok ìyóò ṣe problem ọdúgbọ́ ìyóò ṣe problem tomorrow morning wàá rí mi ọdúgbọ́ o ṣé ọ̀rẹ́ mi thank you. Ah. Ah, ah. ṣó lè jó òótọ́ ṣá kò lè jó òótọ́ kò tẹ́ ẹ gbọ́dọ̀ jó òótọ́ ikú pààyẹ́ ẹ̀ tó bá jó òótọ́ ikú pààyẹ́ ẹ̀. Adédìran orí mọ́nàmọ́ná sunwọ̀n lákè orí èjò lásùn wọn lábà bójò bá ń rọ ẹyọ oko kan ò gbọdọ̀ gbin ẹyọ oko a máa pa kán yín kése ni adédìran orí rẹ sun wọn ó bá tọ̀wọ́n onílẹ̀ mu ah, ọ̀wọ́n onílẹ̀ ni pé kó máa jó kó máa yọ̀ ó ti dolówó eh. bẹ́ẹ̀ ló ti dọlọ́lá ó ti dọlọ́rọ̀ ó ti dẹni yìí láwùjọ. bàbá tí mo fẹ́ náà nìyẹn owó lèèyàn fi ń ṣayé mo fẹ́ dolówó ẹ ṣe gan bàbá. àmọ́ a máa nílò nǹkan kan bíi kí nìyẹn o bàbá. Hmm? a máa nílò irun orí ìran méjì. irun orí ìran méjì ẹni two generation àbí báwo. jẹnẹrétọ̀ hmm? méjì kan ni mo sọ a máa nílò irun orí ìran méjì tí mò ń sọ ni pé bíi bàbá sọmọ bíi ìyá sọmọ tó ṣàsúnmọ́ra wọn pẹ́kípẹ́kí tó jẹ́ pé o máa mọ orúkọ ọmọ o dẹ̀ máa mọ̀ wá wọn ah bàbá ìyẹn le díẹ̀ o ẹ̀yin jẹ́ ń fún yín lówó kẹ́ bá mi ṣe. <laughs> tó bá jẹ́ ohun tí mo lè bẹ́ẹ̀ ṣe ni mi ò ní sọ fún ọ àti pé ọwọ́ ẹni báyìí la fi ń tún wà rẹ̀ ní ṣe hmm. ẹni bá dẹ̀ máa jó inú àpáta kò ní wẹ́nu àké kókókó báyìí la ṣojú nílé awo jẹ́ kọ́kàn rẹ balẹ̀ jẹ́ kárẹ́ àrẹ ṣe ti gbí ẹ ṣe bàbá. fọkàn rẹ balẹ̀. ó ti di ṣíṣe bàbá ìdúró ò sí bẹ̀rẹ̀ ò sí láìpẹ́ láìpẹ́ mo máa kún yín lára. ó ti tán wọ́n fọkàn rẹ balẹ̀ ó ti di ṣíṣe lọ́dọ̀ tèmi náà. bàbá hmm? ẹ jọ ẹ bá mi ṣe ẹ jẹ kú ẹ jọ mo fẹ́ lówó. wo mi fọkàn rẹ balẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ló wá sọ́dọ̀ rẹ̀ èmi àpáta páàrí tí ń pe rẹ̀ láti bà pátá mi burú olóko dá sí bólóko bá dá sí kí ló fẹ́ fi náà ṣe ní ń bọ̀ mọ́rin ọmọ òfura àrùn ń bọ̀ mọ́rin ọmọ òtètè mọ̀. omi èmi tí mo ní mi ò ṣoògùn kàmọ́ tí mo pè yá mi pa lójú oorun èmi aláàánú ènìyàn tí mò ń fi má jẹ́ ìlérò fọ̀ àwọn mo fẹ́ ṣe irúfẹ́ ni mẹ́wàá mo mẹ́ni mẹ́jọ lọ ṣáájú ìdẹ́ ọ̀run. bàbá ta ló tóbi mi ó wá sọ. wùmí o ti náwó máa jayé orí rẹ lọ owó rèé búlúbúlú. ẹ ṣeun ẹ Ah, imú wà níkà o imú níkà tí ó ṣe ká gbóòórùn àṣẹ bí àṣẹ yìí ni àṣẹ àárín ọ̀tá làwà tá a tẹ́ ní tá a sùn tá a dẹ̀ tún ọrùn ah, èèyàn mà níkà o ah, ọlọ́run mà eléyìí ò dáa kó dé ṣe yóò dáa. àti wípé iwájú olúwa ọlọ́run alààyè àti ènìyàn ní ẹwà ìwé mímọ́ sọ fún wa wípé ẹ má ṣe jẹ́ kájẹkájẹ kó wà láàyè ẹni tó bá bẹ́ ẹranko dàkọ pé pàlà ó pa gẹ́gẹ́ bí ìwé Exodus ti wí ẹ sọ fún wa ṣé lóòótọ́ ẹ̀gbọ́n yìí àjẹni àbájẹ́kọ́. màmá mi kì í ṣẹ̀jẹ̀. lẹ wá jẹ́ kí gbogbo ayé kí wọ́n máa pe ìránṣẹ́ yìí ní àjẹ́ kí wá ní ẹ̀gbọ́n ń ṣe fún yín kí ló rà nígbà yín tẹ́fi jẹ́ kí gbogbo ènìyàn máa fojú àjẹ́ wò. mo ríire ẹ jọ̀ọ́ níbo lọmọ burúkú ọ̀hún ti bọ̀ níbo lọmọ játijàti tí ò lókun lọ́rùn níbo ló ti ń jábọ̀ ah my dear àbúrò mo lè torí ẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ni mo sọ. So kí là ń sọ kí ló sọ kí ló ti mọ àjẹ níbo làjẹ wà ta ló jàjẹ ṣé èèyàn làjẹ ṣé ẹranko làjẹ ni ah. ẹjẹ bó lẹ ti rájẹ ta náà máa pè tí ò ní jẹ ah. ta ló fẹ́ pè tí ò ní jẹ bọ́ pé èèyàn owó èèyàn máa jẹ náà ni. ṣé pé ẹ ń sọ pé kò sájẹ. kò sájẹ kankan bì kankan ṣé èèyàn làjẹ ni ó dà ṣé ẹranko làjẹ ah, èwo ni wọ́n ti rí rí ẹjọ́ ta náà máa pè tí ò ní jẹ kò sẹ́ni tó máa pè tí ò ní jẹ ìbí wù mí ó jẹ́ àbò jẹ́ǹsì Àṣàkẹ́ ó jẹ́ àbò jẹ́ ẹ lọ wá bí jókòó sí i ló ń jáde. ṣé o ń bọ̀ ìyàwó sí ìyàwó sí so ẹ bìlíìfù lọ́rọ̀ kan ṣá. èmi ò gbàgbọ́ o. ẹ má má jẹ́ ọ fún yín tápì ni wọ́n kò fún yín ládìí ni. láti kọ ìfáyà ni eh. ẹjọ ẹjá mọ̀rọ̀ gidi sọ ah. ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan eh. ọ̀rọ̀ orí ọ̀tìtàn nìyẹn. ẹ yẹ ṣòroṣòro mọ̀gá ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro. ẹyẹ ṣóróṣóró mọ̀gà. ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro. ẹyẹ ṣóróṣóró mọ̀gà. ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro. ìbí wù mí olórí kí ló sọ pé o fẹ́. ẹjọ́ ẹ̀gbọ́n mi ìbípẹ́jú òun ni mo mú wá ìbípẹ́jú ní kò sáyé. Ah ìbípéjú ni kò sájẹ́ ah, ah. ìbípéjú ni kò sẹ́yìn àgbààgbà tẹ́jókòó yìí. Ah, ẹ̀gbin oníyọ̀rọ̀. olórí mo fẹ́ kẹ́ fi ayé wọn ìbípéjú mo fẹ́ kẹ́ fi ìbípéjú làkàlàkà mo fẹ́ kẹ́ yí ìbípéjú mọ̀ pé ayé pé méjì àmọ́ o olórí àtòun àtọkọ àtọmọ kí nǹkan kan má ṣe wọn o àṣẹ́gun. Hmm. àṣẹ ti gùn mo fara mọ́ àá wá gbé agbára tí ò mọ̀dí tí ò mọ bó ṣe jẹ́ àá gbé bo ìbí péjú hmm. a máa ṣì sọ àṣẹ tó bá ṣe ń sọ àṣẹ a máa gùn táṣẹ bá ti ń gùn ara yá wa sọ lẹ́nu wọ́n wá máa pè é ní àjẹ́ ìbígbéjú òun fúnra wa jẹ́ ayé tí ó mọ̀ òun fúnra wa jẹ́ àjẹ́ tí ó gbàgbọ́ pọ́ wà tó bá ṣe ń sọ báyìí àṣẹ àmàgbọ́ agbára tí ò mọ bó ṣe jẹ́ àmàgbọ́ ni lọ́wọ́ ìbígbẹ́jú ti dàjẹ́ àṣẹ́gun. <laughs> Ah! Ibi hàn mí. Ibi hàn mí. Àṣemutẹ́ni ti kà ní. Àṣà àrí ọ̀tá ni mo wà. Yes. Àrí ọ̀tá ni mo wà. Ṣùgbọ́n bí mo ṣe wà yìí, mo lọ bọ́ àyà mi dèbí. Èmi àti Abídèmí, a máa mú kọ́ ní. Bíbo lẹ́ ń lọ. Ọlọ́run ti dà fún yín ọlọ́run ti gbèjà yín jà ọlọ́run ti gbẹ̀rí yín jẹ sí ẹ̀yìn fún ara yín sí ẹ̀yìn lẹ́tú gbogbo àṣírí tó wà kọ́lọ́run tó gbẹ̀rí yín jẹ ni ẹ jókòó ẹ̀yin àtọkọ yín ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè ọba tó tú gbogbo àṣírí kọ̀kọ̀ fún yín ọba tí ò jẹ́ kí ìmọ̀ ẹni ibi kó jọ lórí yín ọba tó jẹ́ kí gbogbo orúkọ ìbànújẹ́ ẹkún òṣè tó gbèrú yìí àwọn ẹrù àjàgà tí ìbànújẹ́ ò lè rù tó fún ara ẹ̀ tí wọ́n gbélé yín lórí ọlọ́run ọba tó yẹ kúrò lórí yín ẹyẹ a máa dúpẹ́ ni o tó pẹ́ lọ́run fi yín pamọ́ ni ọpẹ́ lọ́rọ̀ yín tọ́ sí torí pé Psalm hundred sọ pé ká wó ìwà ayọ̀ fún ọlọ́run sista wa ìwé Àìsáyà forty seven sọ wípé sọ̀kalẹ̀ jókòó nínú èkó ìwọ múndí ọmọbìnrin Bábílónì jókòó ní ilẹ̀ ìtẹ́kọ̀sí ọmọbìnrin ará Kédíà ó ní gbé ọ lọ lọ́ọ̀yẹ̀ fún káàṣọ ẹsẹ̀ káàṣọ ìtàn ó ní kó la odò wọn ní kọjá o ní àwọn òsèré òwò rẹ̀ ká má bàa tú òwò yín fáyé torí tẹ bá kà síwájú ó ní tìwọ àti iṣẹ́ àfọ̀ṣẹ rẹ àti iṣẹ́ àjẹrẹ tí wọ́n ń ṣe ó ní òun lè borí ogun owó àjẹtò ṣókò lè bọ̀ ṣó ṣe tán láti fi gbogbo agbára èṣù àti àwọn ọmọ ogun ẹ̀ sílẹ̀ kí wọ́n máa kóra wọn lọ. màmá ẹ jẹ́ ká kọ́ bí wọ́n ti ń dáríjì ni bíbélì sọ fún wa wípé ká máa dáríjì àwọn ọ̀tá tó bá jẹ́ wípé ẹni tó bá fẹ́ wa nìkan làwa náà fẹ́ bíbélì sọ fún apọ́pọ́ ẹ̀kí la ní a ní ọpẹ́ kankan tẹ́yìn bá ti wá ṣe tán ẹ jẹ́ àlọ́ ẹ̀yin àtọkọ yín àtọmọ yín ẹ máa dúpọ́. wọ́n bọ̀ tẹ̀lé mi ọlọ́run ò dàbí ènìyàn tẹ̀lé mi. ó ga ọ bọ̀dá mi ẹ wo mo ṣàbáyé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ti bọ́ nínú àjàgà burúkú yìí ah, ẹ pẹ̀lẹ́ kú oríire mọ́mí mo ti lọ́lá ẹ ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kẹ́dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá tiyín náà tó fojú àṣebi hàn tó tú àṣírí ẹni bí torí ah, nǹkan ti bàjẹ́ àwọn èèyàn ti sọ yín lórúkọ tí ìyá àti bàbá ò sọ yín kí má parọ́ fún yín èmi gan pè yín bẹ́ẹ̀ ẹ ṣáà dáríjì wá ẹ dáríjì wá ìjọ torí ọlọ́run olúwa ti ṣeun

Bọ́lá. ọ̀gá ṣé mo olóńgbò. mi ì ṣàṣetì rí náà. I can't get over you. ìgbà tó ti gbàdé bàbá náà wèrè olórí burúkú unfocused man ṣàǹfààní photographer yẹn. tó bá ti wá síbi iṣẹ́ a padà sílé and she's a single parent. obìnrin where's your pride as a woman. Oh, don't even dare lie to me again. Don't even try it. Yeah, yeah, yeah. 不，莫硬你说了。 fàwọ̀rajà gbogbo ẹja jíjẹ ni àgàgà àwọn ẹja tó gbó yàtọ̀ sáwọn ẹ̀sìn wẹ̀rẹ̀ ìpẹ́ẹ̀rẹ̀ ẹja lódò ó wẹ̀dọ̀wẹ̀dọ̀ délé olúwẹ̀rẹ̀ túnitúni kọ́ ọ̀pọ̀ lójú ó gbé àgọ́dọ̀ ẹja ilé ìbò wà kàkà tó ń há lọ́rùn ẹ wò ẹ má jẹ bẹ́ẹ̀ sinimá ti tu ẹja ńlá kọjá àfẹnuròyìn ẹjọ isabuye written Victoria Adébóyè Akim Ogara Mímísọ́lá Daniel Lydia Lawrence Àyànlá Odúbẹ̀là Dárasími Ọmọ́ṣẹ́yìn Dúpẹ́ Sàlàó Diva Gold Jeremiah Heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ńlá ìta àpàkọ́lé ẹ̀mí ẹja ńlá sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan tó ń bọ̀ lọ́nà o ìkọ́ni kàràkútà ìkejì ní kúyẹ̀ ẹja ńlá làkọ́lé eléyìí tó jáde yìí. Àwọn ọmọ wọlé lọ ta tí wọ́n mẹ́rin fi ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ni iṣẹ́ tó nasẹ́ pani àwọ̀ tó wò ní ẹgbà bẹ́ẹ̀ ọ̀làfkò adéorí ọ̀kẹ́ òjò tẹ̀yẹkẹ̀yẹ gbogbo ẹ̀gì tẹ́lẹ̀gbẹ̀lẹ̀ bá fọwọ́ bá ìdúró ló ń dún. iṣẹ́ bọ́ lọ́wọ́ wẹ̀rẹ́ rẹ̀ ò ń ṣòṣì ò ń ṣorí burúkú kiri bí ẹran aṣẹ́wó. dáhà advice gẹ́gẹ́ bíi best friend ẹ pé kó o dì mú dáadáa. ó ṣe wà báyìí ó tiẹ̀ ní ìlànà sáyẹn ìfọ̀sẹ̀ kẹ́rù ẹ̀ bí mo ṣe kẹ́rù ẹ̀ bá gbọ́ bí mo ṣe ẹ jẹ́ tó lọ náà mi ò fẹ́ wà láyàwó rárá làárọ̀ can you please leave. ee eh, ìwọ ọmọbìnrin òun kún mi gàràgàrà nínú ilé yìí o ṣé wọn ló ń jẹ kàn. How I wish my mother could be happy again. Wọ́ àjọṣe oná máa ṣe wà òkè. Ó ń la inú ẹ níwájú mi. Oní gọ́ọ̀tì oní ọ̀dà city ojú oníwájú èmi. Òun sọ fún mi wípé o fẹ́ fẹ́ mi. Mọ́mí mọ́mí mọ́mí mọ́mí kí ló ṣe? Some people are eating the gate. I think ó dàbí fún àwọn ọmọ ilé mi. Gbogbo nǹkan tó ń jẹ́ kó rántí wípé bàbá ẹ̀ tẹ̀ fi wá sílẹ̀ olùtọ́jú. ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tó ń fa ṣọ́ọ̀kì single mother tó fi ní depression disappointment calamity. ẹyin ẹ ṣí ilẹ̀kùn fún ọkọ tèmi kó wá wẹ̀ bẹ́ẹ̀. ṣé wàá lè bọ́ ibo ní ẹgbẹ́ kan alẹ́ nínú yàrá wo ọ̀dọ̀ mi lè yẹ kẹ́ kí ló dé ìwúwo àgbà yàgbọ́. ló fi yẹ kẹ́yìn obìnrin wo wọlé nìyí ni o sinima titun single mother a movie written and produced by ọmọwùmí Ajiboye, directed by òkèké afọláyàn starring wùmí ajíbóyè bùsáyọ̀ amọ̀dẹ̀májà àbẹ̀bí zainab bakare túndé usman okele joseph muhammadu yinka solomon wálé sanusi fúnmi adélùsì yinka adédèjì kẹ́mi kórèdé fúnmi jẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú múvì yìí tá pàkọ́lé ẹ̀ ní single mother subtitled in english. ẹ jọ kí ni nǹkan tẹ rí lára mi gangan tẹ fi wò wípé ẹ fẹ́ fẹ́ mi sílé gẹ́gẹ́ bí ìyàwó. àkọ́kọ́ ẹ mọ wọn tọ́jú ẹ mọ bó ṣe ń tọ́jú ilé. lásìkò gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá dídùn lọ́dún. tọ́ba alákàtúrà kí wọn á tún rí sóbò dúdú ó lọ lórí kíní bí. ó bá wa lọ́wọ́ ẹni tí sọ́ọ́ kó lóko.